This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by Bible. Dawa Nigeria. Ara hadithi tó mọ àbí yàgbà wá pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ìdí méjèèjì hadithi wa alákọ̀ọ́kọ́ lónìí. Ọmọ àbíyà náà ní ń jẹ́ Nùsáìbà. Ẹ̀kọ́ a máa gbọ́ ọmọ kan ọmọ kúníyà ni bẹ́ẹ̀ bá ní kúníyà tá a lè pè ní bóyá àlàjẹ́ yóò tún wá ní kíni yóò ní orúkọ díẹ̀ lọ́tọ̀ ẹ wúru Abubakar Siddiq radiyallahu anhu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkọ Abubakar malóyè Abubakar yìí tó kọ kúníyà Abdullahi ibn Abi ọkọ Abubakar yìí Abdullahi Abubakar kò àmọ́ máa wá ń ṣẹlẹ̀ kò burú gẹ́gẹ́ bíi tàbúbákìrì ẹlòmíín bẹ tó ṣe pé kóníyà ni ó borí orúkọ rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí abubakar siddiq rọ́bì ọlọ́wọ́ àánú ọ̀sẹ̀lẹ̀ sí abu hurayra rọ́bì ọlọ́wọ́ àánú ọ̀sẹ̀ni ọ̀fẹ́ mú ọ abu hurayra bàbá bíra wa nísìnyí náà bóyá la ọ̀rọ̀ àwọn tí wọ́n máa lè máa pọ̀ ẹ́ abdulrahman ló kọ abu hurayra ibn sakhr al-dawsi rọ́bì ọlọ́wọ́ ta'ala anhu. Ah, bákan náà ni umu àtiyà umu àtiyà ìṣòkò ìkúnníyà onírọ́wì àdébì yìí fún wa pé nùsáìbà ni òkò rẹ̀ láti ara àwọn àǹfọ̀ radiyallahu anhum ajma'in. قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أم عتية أمرنا أن نخرج بالعيدين العواتق بأم عتية في الوينو أمرنا anọ́kùnrinjà tó lè àìdẹ́yìn ní àlàáwá àti wọ́n pa wá látẹ ẹnìkan pa wá látẹ ìfúnma rẹ̀ lọ. àfa alḥafiz al-Maqdisi ọwọ́ àwò pé kọ́mọ́bà dàrúta lọ́pàá ọmọ àtìyà látẹ ọ̀lọ́wọ́ àfikún pé sáà ní anabiya sallallahu alayhi wa sallam ìyẹn ni pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam yóò mọ àtìyà wípé ọ̀pá wá látẹ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ní eléyìí pàtàkì jùlọ fún àwa ọmọ akéwù tòlábù ẹ̀lì gbogbo bí tá a bá ti ń rí òmẹ́rúná ọmọ jẹ́ àmà ọ̀nà ó lè jẹ́ àmà ọ̀nà ó lè jẹ́ òmẹ́rúná ìmọ̀ wa ń gbà mí pé kúnná nọ́ọ̀mọ̀rù kúnná nọ́ọ̀mọ̀rù àwọn òmẹ́rùtù ìtumọ̀ gbogbo eléyìí ni pé wọ́n pa mí láṣẹ wọ́n pa wá láṣẹ wọ́n máa pa wá láṣẹ nǹkan báyìí gbogbo gbàtà abáwádìí tá a bá rí pẹ́ni tó wí gbólóhùn yìí sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní kọ́dà bí ọ̀sẹ̀ ṣẹ̀ dáàkọ́ ànábì ànábì lọ́gbà lérò pé ọ̀pá òun láti ń bẹ̀ kọ́ àìdá lọ́dọ̀ àwọn àfa aládì wọ́n fi máa ń sọ pé gbogbo tá a bá rí omerutu àwòkúnna nọ́ọ̀mà àwòkúnmẹ́rùnà tọ́ba jẹ́ pé sọ̀hábẹ́ anábì lówó hukumar rọ̀pẹ̀ bí àdìsù tí wọ́n ní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam bákan náà ni wọ́n rí. nípa báyìí mú àtìyà ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam pa wá lábẹ́ anọ́kìrìjà bẹ̀rẹ̀ ìdẹ́yìn ní àwàṣẹ pé bọ́ba dínú ọdún méjèèjì táwa mùsùlùmí ní yóò sí kẹta àfijọ́ jimá tún lọ́dún kékeré àwa mùsùlùmí àti sọ síwájú al-Eidayni ọdún Eidul Fitri ọdún awẹ wà Eidul Adha àtọdún léyà ọdún méjèèjì tọ́lọ́run fún àwa mùsùlùmí nìyẹn. Ummu Atiyya Ànábì máa pa wá láṣẹ sallallahu alayhi wa sallam pé ọba dínú ọdún kọ́dà ká ní al-awatiqu ìtumọ̀ awatiqu ni àwọn ọmọbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà wọn kì í di dékèrú wọn èyí múndíá ọmọbìnrin tí ń tẹ̀sẹ̀ ń dàgbà ni wọ́n ń pè ní kíni aláwa ọmọ àtìyá ni anabi máa pa wá láti pé báwa àgbàlagbà bá jáde kọ́dà ká múrú àwọn ọ̀dọ́ obìnrin náà káwọn náà jáde lọ mùsọ́lá bí wọ́n bá ti ń kírun ẹ̀yìn ìyẹn ni kakọ́ wàzàwáàtì alhudur wàzàwáàtì alhudur nítorí pé ní zawáàtì alhudur alhudur jamu khibri nti wọn pè ní xejiru lédè lárúbáwá ni bí wọn bá kọ́ létán bó ti wà láyà nebo muhammad sallallahu alaihi wa sallam yẹn wọn wàá yọ yàrá kékeré kan ọmọbìnrin tó bá ti dàgbà tó ti dépò bàlágà tó ti di gbẹgbẹrù tó di múndíá irú yàrá yìí ni ọmọ gbé láti má ma jẹ pé gbogbo ẹni ọba wọlé àbẹ ni ọba jáde ni ọmọ rí irú àwọn ọmọdé bá wọn ń gbébẹ ni wọn máa ń gbé ní kíni zawadu alikodo àwọn tó ní ilé dàgbẹ̀ ní fẹ́jọ́rù jámọ́ rẹ̀ plúra rẹ̀ ní kòdó. ìtumọ̀ tí ó máa fi yà ń wí fún wa ni pé anabi sọ̀rọ̀ sọ́lá náwọn ọmọbìnrin kéékèèké káníláwọn náà jáde kódà àwọn ọmọbìnrin tó ti dàgbà tó ti tó lọlé ọkọ dé lọlé ọkọ náà làwọn àfẹlẹ kòdó kódà bó bá jíjọ ayíbi anabi ní ẹjẹ káwọn náà jáde lọ ayíbi mùsùlùmí. kíkú wo àdéhìí ń bá gbọ́ yín bíi ni pé àti ó ti rinlẹ̀ látàrí àlẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ní pé ilé làwọn obìnrin máa gbé obìnrin jáde ìdákújà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ànábì ò ní wá specialize wọn pé náà ọ̀dẹ̀ já wọn báyìí náà jáde njẹ fi hàn pé ìgbésí ayé táwọn sọ ha bẹ ń gbé ni pé kọ́dà wọn lè gbọ́ ilé di pé wọn ò gbọ́dọ̀ jáde lọ èyí di ànábì fún wa ní àpọ́bá dìjọ́ ọdún ẹ̀jẹ̀ wọn jáde àmọ́ jíjáde tí wọ́n bá jáde náà kò gbọ́dọ̀ jẹ́ jáde fìtínà wọn gbọ́dọ̀ wá tọ́ mú wọn tọ́ sí àbí kí wọ́n wá wọn tí ọmọ tí ọmọ fa fìtínà báwọn tí wọ́n bá láwọn lọ sùn lọ́hùn ní ẹ̀ẹ́dì kẹ́ bá ṣe wí nígbà tá a lè fi sọ̀sọ́lá sọ̀rọ̀ látàmínà ẹ̀rú ìmá àmọ́ ìmọ̀tá ìdìdàmọ́ ànábì ní báwọn ẹrú ọlọ́run lóbìnrin àwọn kíni àwọn ẹrú ọlọ́run lóbìnrin bí bá láwọn fẹ́ lọ mọ́tálásí ẹ̀mọ́kọ̀ fún wọn ìtumọ̀ ẹ̀ ni pé obìnrin téèyàn ní kọ̀ fún kọ́mọ́ lọ mọ́sálásí wọn gbọ́dọ̀ jáde jáde ẹ̀rú ọlọ́run ìtumọ̀ àdìsá anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. وأمر الحجة أن يعتزلن مصلى المسلمين أم عطية ni kọ́dà lára tí máa ṣẹlẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu ni pé kọ́dà bóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ jí ń ṣe àìbọ̀ lọ́wọ́ bọ́bá jẹ́jọ́ ọdún ni ọdún àwẹ̀ ni àbọ̀dún iléyà ni ànábì ni ẹ̀já wọn náà jáde tí wọ́n wá yí sallallahu alaihi wasallam. méjì torí pé látà nínú àǹfààní tí ṣẹ̀ríà ìsìláàmù fẹ́ kí ẹ̀yìndì ó ṣe láwùjọ àwa mùsùlùmí òun ni láti fi shawkatul muslimina wa quwwatuhum láti fi báwọn mùsùlùmí ti lágbàá tó nínú ìlú bí wọ́n ti pọ̀ tó káwọn ọ̀tá ìsìláàmù ó rí wọn kọ́ ara ń tí ọlọ́run fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lọ́jọ́ ìdí nìyẹn. lára fíkì obìnrin ni pé ló fi jẹ́ pé bí ọba ti di kan àbí méjì tó lè fà á tákìrún nù mọ́sálásí aláfíìlù ìpìlẹ̀ ní ká jáde kó nù mọ́sálásí àti gbogbo ibi tá à ń gbé ká wá pápá kan nù lójú wọn torí wá bá a ṣe pọ̀ tó ìbẹ̀rẹ̀ yẹn máa ti lọ kí é yìí gẹ́gbà nẹ́bà Muhammad sallam tètè pé kọ́dà ká ní káwọn ọmọdé obìnrin àtàwọn tó ti dàgbà kọ́dà àtàwọn tí ń fi nǹkan oṣù lọ́wọ́ bọ́ba jíjọ ìdí léjèèjì káwọn náà jáde wábi tá a ti fẹ́ kírun àdẹ́bà Muhammad sallam lọ́ pàṣẹ bẹ́ẹ̀. àmọ́ o wà á máa rọ ìṣòyìyà lọ àyè àtàzúnà mùsọ̀lá mùsùlùmí ànábì ní bí ọba wa rí bẹ́ẹ̀ bí gbogbo wọn bá jáde ní wọn bá dé ìdí àwọn tí wọ́n bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ya'tazilna musalla al-muslimin káwọn kú níbi táwọn mùsùlùmí bá ti ń kẹun kò gbọ́dọ̀ wá jẹ́ pé níbi abájú wa tún sáfù àwa rẹ̀ nìkan tí ó dòkó láàrin àwọn tó tó pé òun ò ní òun ni àkókò láàrin ibi tí wọ́n tó sáfù kóhun àtàwọn tó bá rí bíi tiẹ̀ kí wọ́n dòkó lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀kọ́ tà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wa sallam yìí anábì wàbí lafdin ọmọ àtìyà ni nínú àbí uh, àfa àlùmọ́kìlìsì ni nínú ẹgbàá wa àdìbì kan náà kúnná nọ́ọ̀mọ́rù irú lafdu tá a wílẹ̀ kan nìyẹn gbogbo ìta bá ti rí kúnná nọ́ọ̀mọ́rù wọ́n máa pa wá láṣẹ báyìí títọ́ abẹ́ bá wí ìtumọ̀ ẹ̀ ni pé anabu muhammad sallallahu alaihi ló ń parọ́ àṣẹ bẹ́ẹ̀ kúnná nọ́ọ̀mọ́rù anáhùrújà yawmal pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam máa pa wá láti bọ́ba dọjọ́ ayé bíi anáhùrúdà èyí tá a wílẹ̀ kan nìyẹn pé tí ọba ti diwọ́ kan àbí nǹkan kan tó fà á ká jáde kó nù mọ́sálásí àti ibi tá à ń gbé káwá lọ kírun ní pápá òun nìpìlẹ̀ súnà anabuwa muhammad sallallahu alaihi wa sallam. كنا نؤمر أن نخرج يوم العيد حتى نخرج الذكر من فجرها kọ́dà ọmọbìnrin múndíá tó wà ní kébìrù ní yàrá rẹ̀ anábọ̀ muhammad sọ̀tọ́lá ní bọ́ bá dijọ́ ọdún ẹ̀jẹ̀ kóun náà jáde. wàhátà lọ́kùnrin ẹlẹ́yìn ọ̀bọ̀ kọ́dà àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù lóbìnrin lọ́wọ́ anábì ní ẹja àwọn náà láǹfààní àtijáde wáyé bì. fàyàkùnà kálífànà àmọ́ àwọn tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí wọ́n bá dé ibi tá a ti kírun wọ́n yìí o yàkùnà kálífànà káwọn bọ́ sẹ́yìn àwọn èèyàn